tọmọdé tàgbà ẹ wá gbóhùn mi ètò kan tuntun máa lo gbòde sẹ ètò ìtàn náà ni mò ń sọ̀rọ̀ nípa o látọwọ́ Lájí ọmọ Àbàṣọ èké olùkágbá náà nìyẹn olùwádìí ìjìnlẹ̀ nílẹ̀ jẹ́ àbá àṣọ kátó pínpín ọ̀rọ̀ káyà nàná ìtàn kó àpá ká sọ̀rọ̀ ìtàn ká bá bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká gbọ́jà wá wá fún ìpolówó oníléeṣẹ́ ńláńlá alábọ́dé ẹ̀wá polo nílẹ̀ o ọjà tẹ bá polo àtún ọ̀tún máa ta o. fún ìpolówó ọjà yín ẹ pè Laji Abbas sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 082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 Point nine orí òkè téńté sóbí làwà o lálé téńté síta sì ti ń ré téńté sí ẹ̀yìn ara lé Lájí Abbas lórúkọ tèmi o olùkọ́ àgbà yín náà ni ẹ̀tún kó àbọ̀ sórí ètò ìtàn lẹ́ẹ̀kan sí i àkọ́kọ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dọ́ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú làákàyè tó ní kí n máa fi ṣe ọmọ aráyé ní oore bákan náà mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa Alhaji Lukman Ọláyíwọlá Mustapha ìbí a máa ṣe ní ìwúre ní gbogbo gbà pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa mo ti wá rí báyìí pé iwájú iwájú ni ọ̀pẹ́ ibi tí aláṣẹ iléeṣẹ́ wa ń rí sí bákan náà mo kí gíwá iléeṣẹ́ wa ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adẹ́nìjì ẹrù àgbàtọ́lọ́ ń gbélé ọ lórí ọlọ́run ọ̀bọ̀ gbé débi tó ga. bákan náà mo kí alákòóso ètò gbogbo tó ń jáde nílé iṣẹ́ wa ọ̀gbẹ́ni jọlá olúwa fọlábí sehu jabulani mi ò gbàgbé bàbá mojú ẹ̀rọ wa o bàbá isaac ọlápàdé bákan náà mo sì kí ẹnjìnìà ọláolú george mo sì kí fún ti ayẹyẹ ọjọ́ òbí tíyàwó rẹ̀ ń ṣe ní òní mo kí ọlárẹ̀wájú o muhyiddin jimba mo kí ọ pẹ̀lú bẹ́ẹ̀ ni mo kí ak akeem ń gbàgbé yàyà báyérò mo kí gbogbo yín o bóun ní tiwa kí gbogbo èèyàn tí wàá gbàgbé ìyálájé wa <laughs> níṣòbí wa ń bì. táwa Yusuf mo kí yín o mo kí yín pátápátá mo kí gbogbo àwọn òṣìṣẹ́ o mo wá kí ẹni tó ṣe pé àjọ wà lẹ́nu iṣẹ́ lónìí Khadijat Mustapha lájọ wà lẹ́nu iṣẹ́ mo sì kí gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò àti àwọn awakọ̀ àti gbogbo òṣìṣẹ́ wa pátá pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bẹ́ẹ̀ nìkan kan. bákan náà mo wá kí ẹni tó lọ ń kó gbogbo Ìlọrin lé lọ́wọ́ Ìlọrin tó ṣe pé òní mẹ́ka gbogbo ilẹ̀ Yorùbá <laughs> bọ́ọ̀bà lọ Saudi kọ́kọ́ dé lọ́rin náà kọ́kọ́ dé lọ́rin ìlú àfà mo kí bàbá wa o ẹ̀mí àti ìlú ìlọrin bàbá wa ṣéèwù gbogbo ẹ̀yọ́ ọmọ ìlọrin pátá ẹ̀já wípé ṣéèwù bàbá wa ẹ pẹ́ fún wa o nínú àlàáfíà àdúpẹ́ o àdúrà tẹ́ ṣe fún iléeṣẹ́ wa àrèpọ̀ mọ́ wa tó abala méjì ni abala ètò ìtàn pín sí fáwọn tá bá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú eléyìí láti máa sọ àlàyé nípa àwọn nǹkan tó ṣe pé àrísàmì ní ilẹ̀ Yorùbá àbí àwọn àsìgbọ́ọ̀rọ̀ àbí àwọn àsìtú èdè abala ìwádìí ìjìnlẹ̀ lè tá a ti máa ń sọ ìtàn torí náà mò ń bọ̀. tó ní abala àmọ̀dájú wa tòní ètí mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn ni ò ní yé <laughs> ọ̀rọ̀ nípa àkùkọ adìẹ ni mo fẹ́ sọ ní abala àmọ̀dájú àkùkọ adìẹ kan náà tá a máa ń rí káàkiri ni tá a sì máa ń sìn nínú ilé àmọ̀dájú sì máa ń fẹ́ ká mọ̀ lára àkùkọ adìẹ ní pé ǹjẹ́ yìí mọ̀ pé àkùkọ adìẹ kò lè lù kọjá ọdún mẹ́fà àti ọjọ́ méje lórílẹ̀ ayé olùwádìí ìjìnlẹ̀ ni mí ní tó fi yàtọ̀ nu àkọ́kọ́ nígbà tí àkùkọ adìẹ tó bá pé ọdún mẹ́ta láyé nínú ẹpọ̀n méjì tó ní yóò yí ẹpọ̀n kan ẹ rí àwọn tabasaba máa ń lo àwọn àrò àrò onígi láyé jọ̀hún àkàrí tí àkùkọ adé yé ẹpọ̀n kan síbẹ̀ ìjọba bá pé ọdún mẹ́ta láyé ni àkùkọ yé ẹpọ̀n kan <laughs> tọ́wọ́ wá àtijọ́ tí àkùkọ adé bá pé ọdún mẹ́fà gẹ́gẹ́ láyé yóò yí ẹpọ̀n kejì tí màá fẹ́ ká mọ̀ lámọ̀dájú lára ẹ̀ tó ni wípé wọ́n wá pa àkùkọ o wọ́n ò pa àkùkọ o tọ́ba ti wá di ọdún mẹ́fà àti ọjọ́ méje ọjọ́ keje tó wá fi lè yé ẹ̀pọ̀n kejì ìjọ náà ni ó jáde láyé àkókò adé ò lè lo jù bá ń lọ àmọ̀dájú fòtà lẹ́ẹ̀nù. ṣé àgbàgbé pé ìtàn Basọ̀run Gáà ni mò ń sọ bọ̀ láti ọ̀sẹ̀ tó lọ mo sì fẹ́ gbé pépèpé torí pé kọ́ má bàa gbà wá lásìkò tá a bá ti gbàgbé ẹ jẹ́ kí n rán wa létí lọ́sẹ̀ tó lọ mo jóyè wáyé pé hmm, lẹ́yìn tí aláàfin tọjẹ kẹ́yìn tó gbéṣẹ̀ ní gbogbo ìlú pé Baṣọ̀run Gáà pé wàá gbà àkóso Ọ̀yọ́ kó wàá gbà wálẹ̀ mò ń bọ̀. tá a bá sì gbàgbé mo jóyè wáyé pé aláàfin Lábísí ń bẹ ní Ìpẹ̀bí ní Baṣọ̀run Gáà fi gba àkóso lẹ́yìn ọjọ́ mẹ́tàdínlógún aláàfin Lábísí ọtẹ́rí gbaṣọ torí pé Baṣọ̀run Gáà òjò gbadé ṣé àgbàgbé wípé lẹ́yìn ìgbà tí aláàfin lábísí lọ tán aláàfin àwọn bíi ojú odùbóyè ìnìbàsọ̀rùn gà gbé sórí àpèrè wípé tó mọ́ ọ bọ́ ọ kọ́ wá gorí ìtẹ́ bàbá rẹ̀ ṣé àṣìgbàgbé pé lórí ọ̀rọ̀ pé àádọ̀bálẹ̀ àádọ̀bálẹ̀ tí Baṣọ̀run Gáà ń béèrè lọ́wọ́ Aláàfin wípé dọ̀bálẹ̀ fún mi ló ṣe rẹ́yìn Odùbóyè ṣé àgbàgbé mò ń bọ̀. ṣé àgbàgbé wípé lẹ́yìn ìgbà tó rẹ́yìn aláàfin odùbóyè aláàfin agbolúajé ló tún ránṣẹ́ pé pé máa bọ̀ arẹwà ọkùnrin ni wọ́n pe aláàfin agbolúajé ṣáà gbàgbé pé mo sọ pé alágbára jagunjagun ni ọyàn ẹsẹ ogun jíjà ní ayò torí wípé kí ni kí Baṣọ̀run Gáà ọmọ bàa rẹ́yìn rẹ̀ ó jagun lọ wájú ó jagun lọ ẹ̀yìn ó sì jagun débi wípé ó gbogbo lẹ̀ ó gbàdélẹ̀ Togo ó gba gbogbo Benin Republic ó pópó ọgbà sábẹ́ à gbogbo tí ń já gbogbo ilẹ̀ yorùbá ó kó sábẹ́ ó sì jagunjagun délẹ̀ tógò ọgbà gao ọgbà àsàtì tó ti wà ní ilẹ̀ ghana lónìí bíi ti basọ̀rọ̀ gáà ṣe nínú torí pé òun ló ń ṣe àtìlẹyìn fún aláàfin agbolú ajé. náà ṣé àgbàgbé yí pé ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ ọdún bẹbẹ ò ṣe ọdún bẹbẹ tí ọba pópó tó ń yọ aṣọ bálà fi ṣe ń yọ aṣọ ìlọ́pàá wàá dá wàhálà lẹ́lẹ̀ tó ṣe pé Baṣọ̀run rí i pé à onípópó wá rí Aláàfin ni o bí ìgbà tẹ̀yìn wá dojú ti ni ẹni kò wá ṣe àpọ́nlé fọ́ba mo sì ṣe níkìlọ̀ mo sì ṣàlàyé fáwa náà yìí pé ká ṣọ́ra ṣe o kárí tiwa mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pè ọ́ lóde mọ̀ ṣe kí ni mọ̀ jọra ju onílé lọ mọ̀ jẹ́ pé ìwọ́lọ́wọ́ á máa gapá ọkọ̀ rẹ̀ ọ̀dà àjọ ọkọ̀ ẹni tó pè ọ́ lọ ṣé níwọ̀ntúnwọ̀nsí sàrántí pé nígbà tí aláàfin agbóluwájé bẹ Basọ̀rún Gáàsì títí ọ̀gbọ́n ọ̀nà sí abẹ́lé ọ̀nà lọ bá ọ̀rẹ́ rẹ̀ àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rẹ́ rẹ̀ fòdò ìṣògo ó sì bọ́ sí orílẹ̀ tápà láti àsálà fún ẹ̀mí rẹ̀ àmọ́ oníṣẹ́tọ́yẹ aláàfin agbóluwájé náà lọ kò padà bá kò padà bá aláàfin agbóluwájé bàbá ti tẹ́rí gbaṣọ ṣé à ń dè ó di aláàfin mélòó tí Basọ̀rún Gáàsì rẹ́yìn wọn <laughs> ó ti di mélòó. lálẹ́dí ọ̀yọ́ a kì í rọ́bà sí lálẹ́dí ọ̀yọ́ ọ̀yá ẹja lọ́rẹ̀ kálàfin ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ́tọ́ lẹ́yìn. báńdùkú bì sóòrù ibi tó ti ní kólówó gbowó kí wọ́n kọ́ dákọ́wọ́ rẹ̀ lẹ̀ ṣé kó lè bá a dìjà kó lè bá a dá. tó ẹ wá kó àbọ̀ lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ tí mo ṣe gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ tó ṣe yí pé ọgbọ̀gbọ́n tá a bá wò ó ó ṣeé ṣe kí amí tí aláàfin agbólú ajé rán lọ bá Baṣọ̀run Gáà kó tiẹ̀ ṣe pé ńgbà tí ń padà gan owó bá ó sì jẹ́ pé bàbá wọn rán mi lọ o nígbà tí fẹ́ pa á méje ń bọ́ o ó sì ẹ̀rẹ́ ti jẹ́ o ọ̀rẹ́ rẹ tá a wà lọ sáàbà àṣewọ̀lọ́ ó ṣeéṣe ni mo wí o torí pé bàbá ní àwò kò sí tó ṣe wípé apá kan ni pé aláàfin agbolu ajé ni pé ah ìtò òfin wá gbòrí ọ̀rẹ́ mi wá bá mi inú òun ò ní dùn tó lóun lòún pè ló fi tẹ́rí gba sọ àmọ́ èyí tó súnmọ́ jù ni pé kí awo ọ̀rọ̀ náà ya sọ́wọ́ ọba Ṣọ̀rúngà. kó jẹ kó tó lórí ọba tó wà lóye àjíṣe bí Ọ̀yọ́ làárí ẹṣẹ bí rán ni dání ọ̀yọ́ òkun níṣe ti lọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan fínísì lọ́mọ eré sí fọláyàjì. nígbà tí aláàfin agbólúajé lọ tán Baṣọ̀rúngà wá pe akẹ̀yọ́ méje ó gbé pé máa bọ̀ o ìwọ méje ó gbé wá gorí ìtẹ́ bàbá rẹ̀ lásìkò tí aláàfin méje ó gbé fi gorí ìtẹ́ yìí ọlá Baṣọ̀rúngà ti búyọ gbogbo ilẹ̀ Yorùbá àti orílẹ̀ ti wà ní ọwọ́ rẹ̀ àwọn àlàrí ò jíṣẹ́ fún ọba mọ́ Baṣọ̀rúngà ní pa àṣẹ ọba ò láṣẹ lẹ́nu mọ́ orí adé lásán ni ah Basọ̀run Gáà ó lágbára o ṣé àgbàgbé lọ́sẹ̀ tó lọ pé pẹ̀lú bí Basọ̀run Gáà ṣe burú tó yìí ó lo agbára rẹ̀ àti ògo rẹ̀ fún ilẹ̀ Yorùbá ó fi kó gbogbogbogbo ogun tí Aláàfin Ọ̀yọ́ bá jà pátá ní ń ba lọ sógun torí pé ibà àbí Basọ̀run ló lórí gbogbo ogun ilẹ̀ Yorùbá kì í ṣẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ibà Basọ̀run ni a lè pè ní prime minister ó sì lólórí gbogbo ogun kákàǹfò ní olórí ẹ̀ṣọ́ aláàfin aláàfin àjàgbó ló sì dá ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ lẹ̀ tá ń pè ní kákàǹfò aláàfin ọ̀rànmíyàn aláàfin àkọ́kọ́ tó ń ṣe ọmọ ọ̀kan bí ọmọ ọmọ Odùduwà ńlọ́dà tá ń pè ní ẹ̀ṣọ́ lẹ̀ ẹ̀ṣọ́ ni tá a lè pè ẹ̀ṣọ́ ni àwọn tí ń dáàbò bo ọba irú tẹ́ ń pè ní bodyguard lódò òyìnbó ikú tí ọba pa ọba kọ́ pa wọ́n ni abọ́ba kú torí pé wọ́n ní ẹ̀ṣọ́ kan kì í gbọ̀fà lẹ́yìn iwájú ni wọ́n gbọ́dọ̀ ságun odidi ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ bọ̀ nípa orí àwọn ẹ̀ṣọ́ àti kàkàǹfò torí ẹ̀ṣọ́ kò yí làwọn ń gbọ́ ẹ̀ṣọ́ pọ̀ o akọ́ ọmọ olókùn ẹ̀ṣẹ̀ ọ̀yọ́ ilé ọmọ abọ́bajó kótó ẹ̀yin lọ́mọ abọ́bajáro oníkọ̀ọ́jì ìbàdàn ìkùsù yọ bí arúgbó agunyẹ́ pupa fàlejò pupa lálùjọ́ sẹ́bẹ̀ pupa ọ̀rọ̀ pásọ̀rù gáà àti aláàfin méje ó gbé wá dàbí ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkún torí wípé àyágbó ògúngbègbẹ́ ni aláàfin méje ó gbé wá wá ọ̀nà tó ṣe wípé bóòlù òun ó ṣe rẹ́yìn ìbásọ̀rù gáà bóun ọba àti ẹ̀ní rẹ́yìn rẹ̀ bóòlù apá rẹ̀ ò sí ní káwọn gẹ́gẹ́ bí n táwọn àgbò òpìtàn sọ kódà ọbẹ̀ babaláwo kan ní Ògùn wọ́n wá ṣe àtùpà ńlá kan èyí tá a máa ń pè ní fìsílà tó ṣe yí pé odidi ọdún mẹ́ta ni wọn ò fi paná rẹ̀ torí pé kí ni kí agbára gáò má bàa lè ka náà ni. àyíkáyé àwọn ọmọ Baṣọ̀run Gáà wá pọ̀ débi wípé kò sí ẹnìkan tó tó wò wọ́n lójú gbogbo ìlú àmọ́ náà pátá ni wọ́n pínra wọn sí. Si tó sì ṣe wípé àwọn ni wọ́n ń pa àṣẹ fún gbogbo ìlú ọ̀rọ̀ tí wọ́n bá sọ lábẹ́gẹ́ àwọn ìdílé ọba ọ̀yọ́ àwọn ọ̀yọ́ mẹ́sì ò lágbára kankan àwọn ọmọ gáà ni wọ́n ń pa àṣẹ nígbà tí Basọ̀rún Gáà ti wá mọ̀ ó fura yí pé àṣàṣì àti àbìlù tí Aláàfin mẹ́jọ gbé ó ń ṣe sóhun yìí mọ̀ pọ̀ òun náà wá bẹ̀rẹ̀ sí ní wá àwọn alágbára pé tó ẹ bá ń wádìí agbára rẹ ọkùnrin kará àgbèrí ó wá dìde bàbá ẹ lọ ó sì lọ ọbẹ̀ kódà orí ẹṣin ni wọ́n ní wọ́n gbé àtùpà ilé lórí ó wọlé ó sì lọ pa náà yìí àmọ́ lásìkò ìgbà náà aláàfin méjì ó gbé yìí òun náà ti wá ṣe kí ni ó ti rán ẹnìkan lọ yìí pé òun náà sì ṣe àṣeyọrí ọ̀ráyè na Basọ̀rún Gáà lóògùn tó sì rọ lẹ́sẹ̀ èyí làwọn èèyàn wá bí nínú eré tí wọ́n ṣe wípé ìgbà tí ọmọ aláàfin Abíọ́dún ìyún àgbẹ̀yìn tó ń kiri obì tí ó wá mú tọ́pá tó fi ṣe ètùtù ìwá ni àfẹ́sọ́nà ọkọ àfẹ́sọ́nà rẹ fi lọ nàbà sọ̀rùn gà lóògùn àlọ́ lásán lè yùn ẹsẹ̀ ìjà gbénu làákàyè ìjà ọmọ bàbá wa ẹ́míà ìlú Ìlọrin lè máa kiri bisikíìtì bí ìjà ọmọ gómìnà wa ní ìpínlẹ̀ Kwara ìjọ lè máa kiri súwìtì bí ìjà ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọ lè máa kiri àtàbí ìjà ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó lè máa kiri ẹja bí ẹja gbé sínú làákàyè káwá sọ pé aláàfin rẹ̀ lọ délẹ̀ Ghana lọ́mọ rẹ̀ ó máa kiri obì irú obì tẹ́tẹ̀ ní kiri ńgbà náà ní sànmọ́ ní ìgbà náà kò tí ì tó ń tẹ́ fi ń ṣe àlejò torí pé apẹ̀rẹ̀ obì kan kò tó ṣàlejò ńgbà náà kì í ṣe bí nǹkan ṣe rí nísìn èbí ìlasọ́fọ́ agbóni di ọdún mẹ́ta ni wọ́n fi máa ń sọdún kan ọdún bẹ̀bẹ̀ lásán nítorí náà àlọ́ ni o àgbẹ̀yìn tí wọ́n á sọ pé Basọ̀run Gáà ṣe ètùtù yìí ìjẹ́ àmàpá òun ló Olúyọ̀lé tá a fi pe ìbàdàn nílé olúyọ̀lé àgbẹ̀yìn ni ìyá rẹ̀ àgbẹ̀ tí ń sọmọ aláàfin abíọ́dún òun ni ìyá tó bí ìbọn olúyọ̀lé ìnìbọ olúyọ̀lé fi ń jọmọ aláàfin abíọ́dún nídìí nídìí ìyá nígbà tí Baṣọ̀rúgà ti wá rí ìdí agbára Aláàfin méje ó gbé ọwọ́ awọ́nà láti lẹ́yìn rẹ̀ àmọ́ wá ṣe àṣeyọrí látara pé kí ni ọbẹ̀ ẹ̀sìn ọmọ wù lára bàbá níjọ́ kẹlẹ̀ ọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ láàrin ọmọ aláàfin mẹ́jọ gbé àtọmọ Basọ̀rún Gáà kan ilé Basọ̀rún Gáà lọ̀rọ̀ ẹ ti wá ṣẹlẹ̀ ọmọ aláàfin wa ń sọ fún pé ọba ló nílùú Gáà wa gbọ́ ọkọ̀ sọ̀rọ̀ ọwọ́ aránṣẹ́ pé aláàfin mẹ́jọ gbé nígbà tó ti rọ lẹ́sẹ̀ wọ́n wàá ṣe kinní kan bíi ìtàgé àwọn tí wọ́n fi bojú ilẹ̀kùn wọ́n wàá ṣe é bẹ́ẹ̀ wọ́n ti gbé Gáà jókòó wọ́n wàá máa pariwo wọ́n ó lu àmọ́ lùlù pé Gáà máa rọra ibà máa rọra o ìrìn ìjà ní rìn ìrìn akíkanjú ní rìn àwọn ọmọ ẹ̀yìn yóò wá máa kilẹ̀ wo ò jẹ́ káwọn èèyàn ó fura yí pé ó ti rọ̀ lẹ́sẹ̀ àwọn èèyàn ti lọ ọlá lọ o àwọn èèyàn ti lọ ọlá lọ wọ́n lè wá láàfin mẹ́jọ ó gbé inú orí ìtàgé náà ìdẹ́sẹ̀ gàgá náà ní ti ń bá a sọ̀rọ̀ o ọmọ rẹ ní pé ọba ló nílù bẹ́ẹ̀ mi mo nílù ni bí ìwọ ló nílù lọ sùn fún mi báyìí ni aláàfin mẹ́jọ ó gbé náà tún ṣe kí ni tọwọ́ àjà Sunday ó di aláàfin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí gàá lẹ́yìn wọn Sunday o bí ká ṣe sọra rẹ̀ di afọbajẹ àti afọbapani. ẹ jẹ́ máa farabalẹ̀ ká sì máa fi ọkàn dé ìtàn yìí torí wípé kí ni bílẹ̀ ayé bá ń dùn bí ọ̀bàjẹ́ ìpìlẹ̀ ni ẹja rò gbogbo alágbára gbogbo mọ́tòmọ́tò gbogbo àwọn tá à ń sọ̀dọ̀ àwọn ẹ̀jẹ̀ ń lọ lálọ́ àwọn dà lónìí wọ́n ti lọ tó ṣe yí pé àwọn èèyàn rántí wọn mọ́ àkọọ́lẹ̀ àti ìtàn ìlókùtà ń gbọ́ nípa wọn gbogbo pòkípò tá a bá wà o gbogbo pòkípò tá a bá wà ìjólóṣèlú ni ìjọba ni ìjólórí àdúgbò ni ìjólórí iléeṣẹ́ ni a fi ilẹ̀ ń jọkan o káwa rántí yí pé <laughs> ẹnìkan ń bẹ o ọba kan ń bẹ o ọba kan ń bẹ o tó dé àti ẹ wá sáyé tá a lọ fàbọ̀ fún bí kà á ṣe eré bí ò ṣe eré ó ti kú pẹ̀lú ọlọ́run lónìí o torí yí pé kí ni ilé ayé ilé asán ni tọmọdé tàgbà ẹ wá gbóhùn mi ètò kan tuntun máa lo gbòde sẹ́. ètò ìtàn náà ni mò ń sọ̀rọ̀ nípa ooo látọwọ́ Lájí ọmọ Àbàṣọ èké olùkágbá náà nìyí olùwádìí ìjìnlẹ̀ ní Lájí Àbàṣọ kátọ́pinpin ọ̀rọ̀ káyánàná ìtàn kó àpá ká sọ̀rọ̀ ìtàn ká bá bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká gbọ́jà wá wá fún ìpolówó oníléeṣẹ́ ńláńlá alábọ́dé ẹ̀wá polówó níbẹ̀ o ọjà tẹ bá polówó á tún ọ̀ tún máa ta o. fún ìpolówó ọjà yín ẹ pè Laji Abbas lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí oh o eto three two eight five five eight eight eight tàbí oh o eto two three six eight seven four three two. báyìí ní ká tó ti di akíkanjú àti alágbára àmọ́ ẹ̀ síta bá dàgbà kọjá bàǹtí onírù ọmọ ẹni là ń bọ̀ ọ́ fún. tásọ̀rọ̀ gáà tó wá wòye pé ta ló kù tóun ó gbé sórí àpèrè ọwọ́ aránṣẹ́ pé akẹyọ abiodun adegolu pé máa bọ ìwọ ni àpèrè tọ́ sí a rí pé gáò kò jẹ́ jẹ́ pé ọmọ sí baba ọmọ sí baba ó kàn ń pe àwọn akẹyọ ń wọlé àwọn ilé ọlá àwọn àrẹ̀mọ ọba kọ̀ọ̀kan àbáwọn olórí tó jẹ́ ọmọ ọba ó ń pè wọ́n ló ń fi wọ́n sórí ìtẹ́ nígbà aláàfin abiodun gorí ìtẹ́ tán ó ṣe sùúrù púpọ̀ ojoojúmọ́ ìní ọlọ́mọ dọ̀bálẹ̀ fún gáà síbà ó sì mọ gbé àpò owó mẹ́fà fún un lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ <laughs> débi wípé gbogbo àwọn aráàlú ọ̀rọ̀ gáà ti wá sú wọn ẹ rí i pé mo sọ lọ́sẹ̀ tó lọ mo ní ká ṣọ́ra tí ìlú bá ṣe àtìlẹ́yìn ńlá fún yàn láti dé ipò kan ìjà wọn máa fi parí ẹ̀ wọ́n wá ń wá ọ̀nà bó làwọn ó ṣe lẹ́yìn gáà yìí pé tàǹdìtàǹdì la ní ọ̀mọ́ ń jò ti tàǹdìtàǹdì bẹ́ẹ̀ lọ̀rọ̀ gáà ṣe rí torí wípé ká àti sọra rẹ̀ di nǹkan míì ó ti di ọlọ́run mọ́ wọn lọ́wọ́ ní ọ̀yọ́ ó sì ti di ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ yorùbá mímọ wá rí aláàfin abíọ́dún dèdèrè wọn ń pe aláàfin abíọ́dún tó tó lẹ́nu mi o bàbá wa ikú bàbá yèyé aláàfin adéyẹmí mo kí mo dìde fún bàbá o mo dìde fún rí adé torí yìí pé wọ́n wò gẹ́gẹ́ bí ẹni tí yóò gbà wọ́n lẹ̀ àmọ́ aláàfin abíọ́dún tó ti mọrú èèyàn tí gàá jẹ́ kò gbìyànjú àti lépa ẹ̀mí gáà kò fi ìdọ̀bálẹ̀ jẹ Basọ̀run Ganiya ojoojúmọ́ lọ́lọ́ ń dọ̀bálẹ̀ fún un débi pé ọwọ́ àti débi yìí pé owó fẹ́ẹ̀ tẹ́ lọ́wọ́ ọ̀gá oṣù gà yìí pé ta láàkọ̀wọ́ ọmọ yìí kí ló dé ìdọ̀bálẹ̀ yìí ti pọ̀ ju bàbá ń tẹ́lẹ̀ ẹ̀fẹ́ náà ni àtórí yín fẹ̀yìn bàbá wa. torí àsìkò torí mo fẹ́ gé ìtẹ́ pépè pé kí n parí ẹ̀ lálẹ́ yìí Aláàfin Abíọ́dún wà wò títí pé kí la lè ṣe ọwọ́ àdìjọ́ kan ọwọ́ àpè ayaba ayaba la máa ń pe àwọn ìyàwó aláàfin ọ̀yọ́ àyìnbá la máa ń pe ti àwọn Basọ̀run lọ bá ti lọ bá ń bá Basọ̀run gá sọpọ́ rẹ̀ mí rírẹ̀ yìí pọ̀ nígbà tí ayaba dé ọ̀dọ̀ Basọ̀run gá ẹni kò jẹ ìgbélé rẹ kó sinmi ìyọnu rẹ náà pọ̀ kó sinmi kó má wá ìmọ̀ kó sinmi láàfin kára ẹ̀ bá yá kó máa bọ̀ nígbà tí ayaba padà dé ààfin lọ́dọ̀ aláàfin Abíọ́dún ìwà ayaba ẹnikẹ́ni tó bá béèrè mi sọpọ́ rẹ̀ mí mo sì wà nínú ilé àgbo ọ̀rọ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú o tí n bá fẹ́ sọ nípa àwọn obìnrin láàfin ọ̀yọ́ ibẹ̀ láti gbọ́n tá a gbọ́ rí àwọn baba ńlá wa ní ètò wọ́n ní ètò lọ́jọ́ tó ti pẹ́. <laughs> báyìí ni aláàfin Abíọ́dún ló ṣe fi òru bojú tó jáde àwọn apá kan àwọn òpìtẹ́ ló múra bí obìnrin ló ṣe jáde àwọn apá kan ní rárá ó fi òru bojú jáde ni pé kò múra bí obe àmọ́ kò gbé adé sórí. ọwọ́ akọrí sí ìlú kan tá ń pè ní akálà ọ̀dọ̀ ta náà ní lọ olóòkọ rẹ̀ tá ń pè ní baálẹ̀ akálà tí ń jẹ́ adégolú nígbà tí ó débẹ̀ kò bá baálẹ̀ ńlé ìyàwó baálẹ̀ ló bá ó dùn aláàfin abíọ́dún púpọ̀ bàbá kí ló dé ọkọ rẹ̀ mọ wá wá baálẹ̀ dà àwọn ò sí ńlé tani yín bolẹ̀ ti wá wá bá ń sáré lọ lọ bá ń pè wá lóko tó ló lọ nígbà sọ pé kò ní wọ́n lọ lọ pè wá nígbà tí ìyàwó baálẹ̀ dé ọ̀dọ̀ rẹ̀ àlejò kan wá yín o wọ́n sì ní pàjáwìrì ni ta ni irú àlejò tí ń wá mi ọba gbéra ó padà sílé nígbà tí ó délé kí ló bá. ta ni ọ́ níbo lo ti wá kí lorúkọ rẹ kí lo fẹ́ kí lo fẹ́ kí lọ wá ṣe. aláàfin abíọ́dún ní ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà já yẹ̀bá náà <laughs> nígbà tó yẹ̀bá tán ó fi ara hàn án. èmi lolórúkọ rẹ o aláàfin abíọ́dún adégolúrè ọba gbogbo ilẹ̀ yorùbá nígbà tí baálé àkàlà gbọ́ ẹ̀rù bà á wípé ikú bàbá yèyé ló dé ọbẹ̀ dọ̀bálẹ̀ ní àfẹ́yún ńlẹ̀ náà aláàfin ọ̀làṣẹ́lẹ̀ nù ìdí tí mo fi wá bọ́ ọ nù tí lè dọ̀bálẹ̀ tó dọ̀bálẹ̀ fún mi tí n lè ṣe bí bàbá mi aláàfin kí lẹ fẹ́ ọ̀rọ̀ káyìí ni ó ti sojú sú mi. nígbà tí baálẹ̀ akálà gbọ́ adégolú ó wọ̀kè ó wọlẹ̀ ó wá wí fún aláàfin abíọ́dún wípé hmm, ibi ìkọ́rọ̀ yẹn kẹ́ ẹ wá ẹ̀rù bà aláàfin abíọ́dún pé ṣèṣe wípé àwọn ọ̀rọ̀ ìrìn ọ̀yà àmọ́ ibi tó yẹ kẹ́ ẹ lọ yín mú yín lọ ẹ ti gbàgbé ibi tó yẹ kẹ́ ẹ lọ olórí ẹ̀ṣọ́ yín àárẹ̀ ọ̀nà kákàǹfò ni màá mú yín lọ sọ́dọ̀ rẹ̀ tá àlàáre ọ̀nà kákàǹfò náà. kò sí ààrẹ ọ̀nà kákàǹfò méjì ìgbà náà tó ní agbára tó sì gbóyà tó sì jẹ́ akíkanjú kódà Baṣọ̀rún Gáà máa bẹ̀rù rẹ̀ tó bá gbókọ rẹ̀ iná ẹ̀ ni Ọ̀yábí ní ìlú Àjàṣẹ́ ní òru náà wọ́n gbéra wọn ò jó odijọ́ kejì ṣe forí lé <laughs> ọ̀nà ìlú rẹ̀ wọ́n bá gbé ẹ sí ó di kàbà kàbà kàbà nígbà wọn dọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò baálé akálàmọ̀rẹ́ àlejò wo ló mú wá bá mi torí kò dá Aláàfin Abíọ́dún mọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o ẹ̀ńtẹ́ ń wò yìí ẹ̀ńtẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ti ń gbókọ rẹ̀ ni bàbá yìí rèé o nígbà tó gbọ́ pé bàbá mi rèé ojú ẹsẹ̀ ẹni Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀yá bí ti mọ̀ pé ikú bàbá yèyé ni aláàkílẹ̀ wá ṣe ọ̀yá bí gbà míì olórí ẹ̀ṣọ́ mi gbà mí gáà ti ba gbogbo òlú jẹ́ ọba mẹ́rin ló ti pa èmi lẹ́lẹ́ẹ̀karùn-ún ẹ mẹ́tùjọ́ rẹ́yìn èmi àdéhùn kàkàǹfò ní aláàbẹ̀ abẹ́ọ́dún ẹ̀fọ́ kàbalẹ̀ kú kankan ò ní pa yín ìjọ náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣeré ìpàdé pẹ̀tù tó bá di ọjọ́ báyìí báyìí báyìí gbogbo ogun ilẹ̀ Yorùbá lè mi Ààrẹ Ọ̀nà Kakanfò ọba yín gbàjọ a sì fi ìpè sí gbogbo ibi táwọn ọmọ bá sọ̀rùn ká wà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá yìí pé níjọ́ náà ò ní kẹ́ ẹ̀ pa gbogbo wọn. àní bàbá láyé ò ṣèkà bàbá náà ti kú gáà kó o sòótọ́ kó o sì ṣèyí ó tọ́ pẹ̀lú. nǹkan ti lọ nílẹ̀ yorùbá báyìí ni aláàfin abíọ́dún padà sí ọ̀yọ́ tó sì fi òru wọlé lẹ́yìn ọjọ́ mẹ́fà tó ti jáde nígbà òdìjọ́ keje ó tún lọ bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ pé bàbá ara mi ti yá o gẹ́gẹ́ bí àdéhùn ìjọ tí wọ́n bá ń gbé ogun bọ̀ gbogbo àwọn ọmọ ogun aláàfin Abíọ́dún kí wọ́n sí ẹnu lóró sílẹ̀ ẹnu lóró mẹ́rin ní ìlú Ọ̀yọ́ ní kí wọ́n sí ẹyọ kan sílẹ̀ káwọn ráyè fi gbógun wọlé torí pé ó lójú iye ọmọ ogun bí àwọn ọmọ ogun sí náà ṣe máa ń ní bárẹ́kè wọn ìyún àgọ́ táwọn ọmọ ogun máa ń wà lẹ́yìn ìlú bẹ́ẹ̀ náà ló ṣe rí láyé ẹjọ́ àwọn èyí sí nínú ìlú mò ń bọ̀. nígbà ọjọ́ tí wọ́n dá pé Adéọ̀nà Kakanfò fi ìpè ta ògùn lábẹ́ lẹ́yìn ìlú wọ́n ṣe ọ̀nà máwọn ọmọ Basọ̀rún ká àwọn òjé kí amí kan kó sí òfófó nígbà òdìjọ́ tí wọ́n dá Aláàfin Abíọ́dún ṣe bó ṣe wí ó sílẹ̀kùn sílẹ̀ wọ́n gbé ogun gba ìloro wọlé wọ́n kọjú sílé Basọ̀rún gẹ́gbà táwọn ọmọ Basọ̀rún ká àti mọ̀ pé ilé àwọn ni ogun ń bọ̀ àwọn náà jáde wọ́n ṣe bí ọkùnrin ogun ńlá ni wọ́n jà o ogun ńlá ni wọ́n jà nígbà ó yá tẹ̀mí bẹ̀rẹ̀ sí ní ṣòfò tó kú bẹ̀rẹ̀ sí ní bọ̀ ọ̀pọ̀lọpọ̀ sá àmọ́ àrẹ̀mọ Basọ̀rún Gáà dúró títí di bàbá rẹ̀ ó sì bọ́ ogun lọ wọ́n mú Basọ̀rún Gáà láàyè gbà wọ́n rí mú láàyè gbà wọ́n wá mọ̀ yìí pé ó ti rọ̀ lẹ́sẹ̀ wọ́n wá mú un ní gbàgede ààfin aláàfin Abíọ́dún iná àwọn ti wá ní ọ̀dọ̀ balẹ̀ nínú oòrùn wọ́n fi ṣe ẹ̀sìn púpọ̀ àwọn ọmọ kéékèèké wá gorí rẹ̀ wọ́n káwọn ọmọ kéékèèké wá nígbẹ̀yìn kí ló tiẹ̀ wá gbẹ̀yìn bá sọ̀rùn gáà gan àní bọ́ ọba láyà ó sì kà bọ́ ọba rántí ikú gáà sòótọ́. báyìí ni aláàfin Abíọ́dún ṣe sọ fún àwọn Ọ̀yọ́mèsì àti gbogbo ọmọ Ọ̀yọ́ gbẹ ẹ lọ ó kálukú ẹ lọ múgi wá wọ́n dáná ńlá iná yìí sì kẹ̀ wọ́n ju Basọ̀rún gáà sínú iná láàyè ó jóná ráúráú ó jóná ráúráú ìgbẹ̀yìn bá sọ̀rọ̀ gáàrí o afọbajẹ afọbapa tó ṣe pé ọba láàfin Ọ̀yọ́ mẹ́rin ìlọlẹ́yìn ó fi márùn jẹ òun lọ pa mẹ́rin nínú wọn kó tó ṣe pé ẹlẹ́ẹ̀karùn aláàfin Abíọ́dún ọwọ́ arẹ́yìn rẹ̀ láyé aláàfin Abíọ́dún ni ìlú wa wà lálàáfíà tí kò sí wàhálà Ọlọ́run ìhà iṣẹ́ èèyàn láre o àrọ́mọdọ́mọ aláàfin Abíọ́dún olóńṣe kí ni àwọn wọn ń jẹ aláàfin ní àgọ́ ọ̀jà tó di Ọ̀yọ́ lé lónìí Àtìbà aláàfin àtìbá bí ọmọ nínú àwọn ọmọ rẹ̀ ọmọ mẹ́ta ó jẹ aláàfin àrọ́mọdọ́mọ rẹ̀ wàá tó wá ní aláàfin adéyẹmí bàbá wa ikú bàbá yèyé ti òní ṣé àgbàgbé ẹnìkan náà tó mú ògo àti òkìkí bá ilẹ̀ ìbàdàn nídìí ìyá ìló ti bá aláàfin abíọ́dún tan àgbẹ̀yìn tí ń sọmọ aláàfin abíọ́dún ìló bí ìbò olúyọ̀lé ìtọ́bọ̀ olúyọ̀lé sì ń bọ̀ lọ́jọ́ iwájú o bọ́ọ̀ bá wá láyà òṣèkà bọ́ọ̀ bá ààyè wọn ju gáàsì inú iná tó sì jóná ráúrá pẹ̀lú ìrora sòótọ́ o sòótọ́ o mọ́tòrí pọ̀ wà nípò kan mọ́ bàyé jẹ́ o mọ́ bọ̀nà jẹ́ o mọ́ bà mọ́ bà àkànjẹ́ fáwọn ọmọ rẹ̀ wọ́n pa ìran bá gáà wọ́n pa ìran gáà tó ṣe wípé gbogbo ibi táwọn ọmọ rẹ̀ wà pátápátá ni wọ́n pa <laughs> àmọ́ ọ̀rọ̀ wa ń bọ̀ ìwádìí ìjìnlẹ̀ tó ń bọ̀ àwọn ọmọ gáà wa ń bẹ láwọn ibìkan lórílẹ̀ ayé <laughs> ẹ ti mọ tèmi olùkọ́ àgbà odidi ọ̀rọ̀ nu tó bó ṣe nínú o ìtàn bá sọ̀rọ̀ gáà lágbọ́n. tọmọdé tàgbà ẹ wá gbóhùn mi ètò kan tuntun máa lo gbòde sẹ́. ètò ìtọ́nà ni mò ń sọ̀rọ̀ nípa ooo látọwọ́ Lájí ọmọ Àbàṣọ èké olùkágbá náà nìyí olùwádìí jìnlẹ̀ ní Lájí Àbàṣọ kátọ́pinpin ọ̀rọ̀ káyọ̀nàná ìtàn kó àpá ká sọ̀rọ̀ ìtàn ká bá bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká gbọ́jàwọ́ wá fún ìpolówó oníléeṣẹ́ ńláńlá alábọ́dé ẹ̀wá polówó níbẹ̀ o ọjà tẹ bá polówó á tún hàn tún máa ta o. fún ìpolówó ọjà yín ẹ pè Laji Abbas lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí oh o ètò three two eight five five eight eight eight tàbí oh o ètò two three six eight seven four three two. a rí wípé mo sọ ní ìjẹjọ mo ní ẹjẹ́ ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ èmi yàtọ̀ sáwọn òpàlọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ gidi gan ni torí pé lílọ bíbọ̀ láti ibì kan àwa náà ẹja darapọ̀ mọ́ wa lórí ètò ẹja wa polówó ọjà a lè so nígbọ̀wé ètò a sì lè ṣe àtìlẹ́yìn fún lílọ bíbọ̀ torí wípé <laughs> àwọn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ kan bẹ tó ti parí láwọn tó oríṣiríṣi èmi èsì ẹ tó ṣe pé yóò jókòó àwa máa ń wá ìtàn kí ni ìṣèpé ìtàn ní wà wá a ṣèwádìí a yẹ̀ wò tá a lọ lé lẹ́yìn sójúlówó ọ̀rọ̀ ni kó tó di pé a wà á gbé fẹ́yìn onílàákàyè tẹ̀ ń bẹ nílé pé ẹ̀ tún gbọ́ Alhaji Abbas lórúkọ mi olùkọ́ àgbà sóbí FM one o oh one point nine la wà ní ìlú Ìlọrin. fún ìpolówó ọjà yín ẹ pè Alhaji Abbas lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí o oh eight two three two eight five five eight eight eight tàbí o oh eight two two three six eight seven four three two tó lálẹ́ yìí a rí i pé níjà ẹ̀ẹ́dógún àdínníbò náà ni la fi mọ̀ tó kàn á tún dìbò á tún dìbò lálẹ́ yìí ìtàn méjìlá tó wá gbé kalẹ̀ fún wa ká tún dì ń bò àkọ́kọ́ ni ìtàn fúnṣetá níwúrà ìyálòde ilẹ̀ ìbàdàn èkejì ni ìtàn odùduwà àtẹ̀wọ̀nrọ̀ tá a ti gbọ́ mi ìtàn àkọ́kọ́ ni ẹ̀fú ṣetán àníwúrà tàbí ìtàn Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ èwo lẹ fẹ́ ká sọ nínú méjèèjì ibi tá ẹ fi àtẹ̀ránṣẹ́ yín ṣọwọ́ sílẹ̀ ní zero eight zero three two eight five five eight eight eight lẹ́ẹ̀kan sí ibi tá ẹ fi àtẹ̀ránṣẹ́ yín ṣọwọ́ sí ẹ orúkọ yín àti ìlú bẹ́ẹ̀ ti ń tẹ àtẹ̀rẹ́sẹ́ èyí tẹ́ ẹ̀ bá sí ní ìpínlẹ̀ nílùú Ìlọrin ẹ fi ìpínlẹ̀ orúkọ ìpínlẹ̀ sí wáṣípẹ́ Ọ̀fà ni níbẹ̀ bá kọ orúkọ mi Lájí Abbas lórúkọ mi láti Ọ̀fà Kwara ìtọ̀tẹ̀ mú ẹ kọ́ sí pẹ̀lú omi tá ẹ fi sọwọ́ sí ni zero eight zero three two eight five five eight eight eight má ṣe pé lórí whatsapp lẹ́nu fẹ́ fi àtẹ̀ránṣẹ́ eléyìí orí whatsapp nìkan ni ẹ̀ ń bá fi àtẹ̀ránṣẹ́ tí èsè ti whatsapp sọwọ́ síbẹ̀ àní ìgbà o àní ìgbà òun náà ni zero eight zero two three six eight seven four three two lẹ́ẹ̀kan sí zero eight zero two three six eight seven four three two orí whatsapp nìkan ilẹ̀ fi ìlẹ̀yìn wà fún àdúpẹ́ o mo dúpẹ́ o fún ogbẹ̀yìn tẹ̀ ń fi ìfẹ́ tẹ̀ ń fi ìdùnnú tẹ̀ ń fi ayọ̀ tẹ̀ fi ń gbọ́ ilé iṣẹ́ wa a mọ rírì ara wa ẹ ṣé o dúpẹ́ o torí náà kí n tó máa fi èyí ṣe lọ a rí i pé mò ń sọ o ètò ló lo onígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló ní ètò ẹja á dìde torí yìí pé kò rọrùn o láti ibìkan sí ibìkan ọ̀la líìsì mo tún lọ sí ìlú kan amẹ́rìn tí n bá kú ń bẹ̀ mọ́ lọ sí ààfin bàbá wa olúwo tilẹ̀ ìwò torí náà kí n tó máa lọ mo dúpẹ́ lọ́wọ́ gbà wọn alátìlẹyìn mi pátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pàápàá ọ̀rẹ́ mi pàtàkì tó ṣe pé àtijọ́ wà látọjọ́ tó ti pẹ́ Abíọ́dún Akéré nílùú London mo sì dúpẹ́ o lọ́wọ́ mọ́gàjì olúgbòde ìlú London náà ni bàbá wà mo dúpẹ́ lọ́wọ́ mọ́gàjì akere ní ìta mẹ́rin ní ilẹ̀ Ìbàdàn ìlú Èkó làwọn wà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Akeem àwọn ọmọlé gbónú ní airport mo sì dúpẹ́ lọ́wọ́ Alhaji Maruf ọ̀rọ̀ orin ìgbàgbé Alhaji anífowóṣe bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa tó ṣe pé gbajúgbajà ní nílùú Ìlọrin Alhaji LAK Jimoh òǹkọ̀wé ni bàbá mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi o ọba abdulrasheed adéwálé àkàndé olúwo tilẹ̀ ìgbàgbé ọmọ ọba adéwálé adétúnjọ ọmọ olúbàdàn tilẹ̀ ìbàdàn nílùú london ìdẹ̀gbàgbé ìdòwú jordan jelly ní sanyo ní ilẹ̀ ìbàdàn mo dúpẹ́ o fún àtìlẹyìn gbogbo kò wá sí mi ò ṣe lè dúpẹ́ lọ́wọ́ gbèyàn tó pátá tí wọ́n á gbàgbé ọ̀gá mi olóòtú mi ṣẹ́gun adéníjì àpadà síbò ní bá ogun yín pátá torí pé ẹ̀yin ni o èmi náà kọ́ tàbádẹ́tò tí bá ń dùn èmi kọ́ ọlọ́run ọba ni ẹ̀ka àjọ ṣe ètò lálẹ́ tí gbọ́ngbọ́n fi kán sí i òun náà ni Mustapha Khadijat òkú àtàárọ̀ padà sí ibò ní bọ̀. àyè tí wọ́n wà fẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ ká wá sọ ìtàn àbí ká wá ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn ìlú wọn àbí nípa ìta akọni kan àbí ilé ọlá kan kò bá jẹ́ ní ìlú Ìlọrin kò bá jẹ́ ní ìpínlẹ̀ Kwara kò bá jẹ́ ní Ṣakí ẹ sáà ti pè mí olùkọ́ àgbà ẹ pè mí sórí zero eight zero three two eight five five eight eight eight lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five five eight eight eight tó bá ṣe pé lórí whatsapp ni ẹ kàn sí mi lórí zero eight zero two three six eight seven four three two ẹ sì lè lọ darapọ̀ mọ́ mi lórí ìtàn yorùbá lórí facebook timeline ti kú àmọ́ gúrùpù sì ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ digbí tẹ̀lé darapọ̀ mọ́ mi ẹ sáà ti lọ sórí ìtàn yorùbá kò bá sì torí facebook ìtàn eh, ti sobi fm kò bá jẹ́ timeline kò bá jẹ́ fanpage ni kò bá jẹ́ lọ Instagram ni àbí Twitter ni ẹ sáà ti lọ sí Sobi FM ẹ bá wa ń bẹ̀ digbí ni. torí náà títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé Lájí Abbas lórúkọ mi ìdágìrì tí ọ̀bọ̀ náà ọba kò sí láyé o kò sí ní kìámọ̀ ejò kò ní rọ́ọ̀lù wèrè láyé kó dúró títí ọjọ́ mẹ́jọ tẹ́ pàdé mi ire o. tiwantiwa tó ti ẹ̀fẹ̀ mu tiwantiwa. you are. so.